gbèlé pé àwọn afẹ́ ha ẹ̀ha gbẹ̀dẹ̀mùkẹ̀ tí àwọn àpá àtọrọ lánàá iná ń sẹ ìkẹ́ ẹ̀ha tí wọ́n tọrọ lánàá ní ń sẹ ìkẹ́ a máa ha ẹ̀ha nírọ̀rùn ìjọ wọn wà ha ìyá tèmi pálọ̀ tí ẹ̀ ń wò gbangba yìí pálọ̀ tí ń bẹ lábẹ́ ìsàlẹ̀ làwọn mita ti há màmá mi bí ìtàn ti mọ̀ bá níjọ́ náà lọ́hùn gbogbo kápítà ti ń wọn jọ a lọ́wọ́ nílé lóko ọjẹ́ sísì ìjọ sísì kọ́bọ̀ mẹ́fà àjọ Kiri wọ́n dẹ̀ mú tí kiri ògìbọ̀ náà wọ́n kiri ògìlọ náà wọ́n èmú bọ̀ bàbá òní kọ́bọ̀ wọ́n dẹ̀ mama mi síbẹ̀ yẹ màmá láfíkà àyè bí fẹ́ gbọ̀n lọ tọ́lẹ́tì ní ìsìn tó ń tibí òní gùn. pé abẹ́gun abẹ́lọ tó lẹ́tì o. sẹ́mi tó padà dànù à ń bẹ̀ lẹ́yìn tẹ́ fi dẹ̀kun bẹ̀rẹ̀ síbẹ̀ máa ń bá dẹ̀kun lọ́fẹ́ fi pàdé ọlọ́run. pẹ̀lú ògbọ́lọ́ ọkọ̀ náà ti délẹ̀ báyìí o. sẹ́sì máa pé èèyàn oníṣẹ́ ọlọ́run láyé kí sùnmọ́ wà bá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni kẹ́sì ọlọ́run láyé lọ́kùn àbúbìnrin lè wá nípa ẹ̀túnù. aha ìyàwó ìtàn kọjá pa ọkọ rẹ̀ fọ́ọ̀sì ẹ̀ wá fúnra ẹ̀ yẹn jọ wá ká ọkọ náà lè lu ọjọ́ tí wọ́n kọ́ tí wọ́n jọ tí wọ́n wá báwọn tá dìde lọ́tọ̀ọ́ sí pé a ah! ọlọ́ọ̀ni òye akọ́sí wọn lálejò náà tàbí lọ fún ẹ ní ordinary omi mu lásán òsùn bá ríbi bá wọlé wọ́n ní à ẹnìkan béèrè pé àfá àwọn ni wọ́n ní máa ń jú wọn jù ní àà ìmọ̀ fún ọ ní nǹkan jẹ ní kò fún yín ní nǹkan jẹ wọ ọkọ ọkà wédé yìí ọkà wédé yìí ìwọ ìyàwó ọkà tó ọkà débẹ̀ yẹn ẹ̀dẹ̀ wàá dá aṣọ mọ rí. wọ́n náà wò pé à wọ́n àwọn òsì jẹun bẹ́ẹ̀. wọ́n ò jẹ́ nǹkan kan wọ́n ò mú nǹkan kan wọ́n ṣe bí wọ́n ṣe bá wọ́n ṣe bá wọ́n ṣe bá ń jẹ nǹkan kan ni wọ́n mọ̀ pé àánú ọlọ́run la fi ń ṣe bẹ́ẹ̀ bí ẹni bóbìnrin kan bá ń ṣe kọ́ndíkọ́ndí tí ò fẹ́ gbẹ̀ ha máa sọ fọ́pọ̀ ẹ̀ pé mú wá ságbo àwọn ẹlẹ́hà níbi tí wọ́n gbé lè rojú ara wọn kọ́ wá wo ojú tó dojú lọ sẹ́wà ẹ̀wà ní tẹ̀ wá wá wá wùdó àwọn ẹlẹ́hà kankan ọ̀gbọ́dọ̀ báyàn rí bó ṣe rí nù bàbá tí ìbá sọ lọ́n tó yọ̀ǹda pé àwọn obìnrin lè ríra wọn obìnrin míì gan ráwọn ẹlẹ́ à orí ẹ̀ ń ṣèkì ah, tó bá rí bẹ́ẹ̀ lẹ́sìn alhamdulillah ẹ bá sọ bẹ́ẹ̀ jama alhamdulillah ọlọ́mọdé ọjà jáde mọ́ la. amina. amina. amina mo wá fi mo wá fi ọlá ọlọ́run mo fi ọlá ọlọ́run gbá yà fún pé pẹ̀lú ògbó ọlọ́run òtún tó sì mọ̀ láyé. àmín àmín àmín wọn ọba ha wọn rẹjọ rò àwọn ẹjọ́ kan bẹ tí ò ṣeé sọ sí gbangba tírú wọn rírò bí ò tiẹ̀ ní jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run but gbogbo rẹ̀ kò wó bẹ́ẹ̀ ó ṣètò ọlọ́run ẹ bá ń sọ fún ọlọ́run ẹ bá ń sàmì rẹ̀ yìí pé àti òun àti ìyàwó rẹ̀ yìí késù mọ́ yà wọ́n o àmín kósù mọ́ yà wọ́n o àmín kíkú mọ́ yà wọ́n o àmín pẹ̀lú agbára ọlọ́run wọ́n bá ń sílẹ̀kùn owó lẹ̀ fún wọ́n bá ń kọ́ wọn máa lò àmín la hawla wala quwwata illa billah àrí ọkọ̀ ajáde kankan tó náà fẹ́ tẹ́rí sí wàdíà kó lè náwó ń sọ ya rabbi kó lè náwó ya rabbi ah, wọ́n náwó ẹnawọ́ ìdánù díẹ̀ àgbẹ̀lọ́fẹ́ irin ẹnawọ́ sàkún àwọ̀ ẹ̀ẹ́bẹ̀ẹ̀sẹ̀ náwọ́ yẹ ẹ̀ẹ́sẹ̀ náwọ́ yẹ àtẹ́ntọ́ nà wájú àtẹ́ntọ́ nà lẹ́yìn àsìkò tá a wà yìí nínú oṣù tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mú èsù so wọ́n ti tèmálẹ̀ ọ̀ bí wọ́n dẹ̀ wá so èsù bàbá wà ń wà sí báyìí èṣù mọ́ wá bí gbà ní èṣù ara yìí ò sí ń sìn hmm. ẹ wá fi rọwọ́ náà bí hmm. abẹ́lọ́ba àdìkẹ́ ọlá kọ́lọ́ba yọ̀rọ̀ fún yín ẹ wá dé hmm. kọ́dọ̀ kan yín ẹ lọ sẹ́tọ̀ lé tí a bá sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní káà kẹ́ ẹ̀ nawọ́ tẹ́ ẹ bá nawọ́ tẹ́wájú nǹkan kan fún yín pé lẹ́ẹ̀lọ́ọ́ ṣe tí ká ó fi délẹ̀ kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ ọdá méjú pé ẹ́ẹ̀sì kì níyẹn o ẹni tó ti ní gan ó tó sì ṣe ẹ lọ ṣiṣẹ́ tọ̀ lé ẹpẹyàwó yín ẹ máa sọ báyìí pé ìyá lágbájá ọkọ rẹ ò ní kú báyìí yóò ní àmì ọ̀nà máa sàmí. ìwọ náà àyà mi ò ní kú báyìí oyún yóò ní àmì wọ́n sọ pé a kì mọ̀ hmm. kò sí tí ọ̀sẹ̀lẹ̀ rí kálọ́kọ̀ rẹ̀ bó ṣe jáde lọ ni ọba padà dé mọ́ ẹgbẹ́ sọ máa ń sọ́jọ́ ìdáwọ́ pọ̀ ní sọ pé máa kọ́ sí a kì í mọ̀ lásọ ah, ebe mi ò wó ìmú ti dé àní ká sọ pé ká sọ pé a kì í mọ̀ ó gbáradálẹ̀ náà ni òkè náà ni ọ padà fẹnu rẹ nìkan yìí hmm. wà rẹ nìkan yìí wo mọ́tàmí èso pẹ̀ nìkan gbogbo wa là ń jẹ́ bẹ́ẹ̀ hmm, yá sí kíní ìkó mbẹ́. kíní. ẹ̀sìn kẹ́nu o ẹ̀sìn kẹ́nu kan o sórí mo ṣe sọ́hun àṣẹ ọlọ́run ti gọ̀bá wọn ẹ lọ sọ̀rọ̀ lórí ẹ̀ sẹ́ẹ̀sì bẹ́ẹ̀. Insha Allah ẹ̀dá mọ́ o wọ́n ti sọ pé inshallah ẹlọ́síbẹ̀ ẹlọ́síbẹ̀ ọlọ́àláàánú rìn lọ́wọ́ ah, ibi kẹ́ẹ̀tì níláàrí náà ni sójúkẹ́ níláàrí lọ ni kẹ ibi tí báyìí lẹ́nu náà lò sí àbí aol ní tó sì láyé yín mọ̀ ọlọ́rọ̀ ìlọ́rọ̀ ìmọ̀ àkà tí a ṣe tí wọ́n ní òsì là ń sọ lónìí mm. ọlọ́rọ̀ iná lọ́rọ̀ àwọn tá a ti wá sí náà ṣàlékọ́ ọ̀rọ̀ fún wa bó ti wà ìjọba àti mọ́ ìwọ́lá àmì ọlọ́run tí a kàrà àwọn ọmọ amúdí نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم آمين إدنا صراط المستقيم اللهم آمين أدعى أكفو الله الحمد لله أكفو الله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين atọrọ ìkẹ́ àti ìgẹ̀fà nábi wa sallallahu alaihi wasallam atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà lápapọ̀ àti fún gbogbo àwọn tó bá tẹ̀lé pẹ̀lú dáadáa kọlọ̀nkà náà ma iná jọ tẹ̀lé ànábì àmín alhamdulillah bílẹ̀ bá sú lónìí àwẹ̀ ó di márùn abẹ́ẹ̀kọ́ akọ́dá kan nù dà mẹ́fà ìdá mẹ́fà akaramakumullah ìdá ìdá ni Ramadan ìdá àkọ́kọ́ rẹ̀ náà ni pé kádà sí mẹ́fà tílẹ̀ bá sú lónìí yóò pé márùn Ah, ọlọ́run jẹ́ agúnlé ayọ̀ àmín bóyá lójú tèmi ní bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ lálẹ́ àná tá à ń sọ pé àbí ní sáàrì jàre ní sáàrì pé wọ́n ní sáàrì di márùn-ún ni àá ẹ̀mọ́ mọ́ kàkàkúka ń wòlá bẹ̀rẹ̀ náà lójú tèmi ó yá ó yá nítorí pé bí kọ́ mọ́ tán mọ́ ni ah, wàlíkọ́lá kó já sọ́kọ̀ ìláyé àmín ọlànà ọlọ́run láti bí ẹ̀ ọlọ́run àmín káwọn wá já dáadáa sínú ẹ̀ náà àmín kọ́mọ́kà já sí lásán àmín ọlàtúrí ọlọ́run bákan náà tọrọ ìkẹ́ ọlọ́run àforíjìn ọlọ́run àánú ọlọ́run fún bàbá wa gbà ní ìdí kan الشيخ عبد الرحمن الصيبيان aláàjáde ọlọ́bánikẹ́ wọn o ọlọ́bánikẹ́ wọn o gbójá sí sílẹ̀ ló bàjẹ́ ọlọ́bánikẹ́ bàbá tó rẹ̀ lé bàbá tó rẹ̀ lé ọlọ́mọ́nìkẹ́ bàbá àtàn rèé gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ má bàjẹ́ àwa èyí tí wọ́n fi sílẹ̀ náà rèé sàtí àmọ́ bà lè bàbá sàtí àmọ́ bà lè àwọn bàbá ọlọ́mọ́nìkẹ́ bàbá tó fi sílẹ̀ má bàjẹ́ àwa ẹ̀yìn tá fi sílẹ̀ náà rẹ̀ sátí àmàbàdé àwọn bàbá wa. Sàtí àmà bá lè àwọn bàbá jẹ́. Sàtí àmà bá lè àwọn bàbá jẹ́. Ọlọ́pàá jẹ́ kẹwàá o. Àmín. Àkúlé wáyé àmọ́kù àwa ibẹ̀ náà ni. Hmm? kọ́lọ́nkà já fi ìtaba wa ń bẹ̀ ṣe dáadáa náà ni. Allahumma àmín. so bàbá ṣe wàhálà lórí ẹ̀sìn wọ́n ṣe wàhálà lórí mímọ̀ ara wàhálà tí wọ́n ṣe là wa. Hmm. Eh, nígbà tí wọ́n bẹ láyé tí wọ́n sì bẹ ní kí wọ́n máa lọ òde tí wọ́n bá sóde tiwa ìṣesí sùrátù mọ́mìn tí àfà bá wálé ọmọ kí ó wọ́n máa náwó ní ọ̀nà méjì wọ́n ná nǹkan ó pè ní ìkònà ìyún àwọn àfà òní tí ìjókòó tí ọmọ kí wà ti gbogbo èèyàn rẹ̀ fi kò wọ́n lọ́nà ńgbẹ́ pé kònà la tẹ́bá sì yẹ tán wọ́n sì abẹ́rẹ́ ìjókòó ndọ́ ní ó tún ṣe fún wọn àmọ́ èmi kàn ṣe ó kàn sí èrò rí kan kama wájúkọ tiwa tọ́mọ̀tíwá dé àwọn àsọ pé owó méjèèjì náà láàánà àmọ́ ẹ jókòó ká tó nà ah, ah. torí ìdí gbogbo àwọn àfáà yòókù tí wọ́n ń kò lọ́nà tí wọ́n ń dúró gbowó ìjókòó níyàn ti kọ́mọ wọn wọ́n ti jókòó kọ́ máa ń kí oúnjẹ òní. wọ́n jókòó kọ́ máa ń kí oúnjẹ òní. bí báwa náwó pàdé wọn ní dòun náà. ó dira wọn náà nítorí wọn bàtẹ́ yìí fẹ́ ká wa ń kí ìdó ìdó lẹ́kọ̀ọ́ wa. níwájú bọ́ọ̀dù wọn dàrú kọ́ àkọ́rọ́mọkúnmọ́ ah, Bàbá ṣe wàhálà púpọ̀ lórí mímọ̀ àtúrí ẹ̀sìn máa sọ máa tún máa tún sọ lógo ọlọ́run àwọn nǹkan wọn ni tó tọwọ́ bàbá jẹ́ pé bàbá lọ́lọ́run lò tí ilẹ̀ Yorùbá fi mọ̀ pé nǹkan yẹn ń bẹ nú ẹ̀sìn lẹ́gẹ́dẹ́ ni àwọn nǹkan yẹn àyìnbá máa sọ lọ́kọ̀ọ̀kan jama akíyí máa tẹ́lé ní ẹnìkọ̀ọ̀kan àwa mùsùlùmí asẹ́ráfílà rákà mẹ́rin lẹ́yìn jímọ̀ àbẹ́ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá yìí gbogbo ẹnu mi mo fi sọ wọn ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o wọn àmọ́ rí rárá béèyàn bá dìde lẹ́yìn dímọ̀ àwọn tí ó fà á lẹ̀ ó tó márùn. kí ló tún ṣẹlẹ̀ tó. jímọ̀ jímọ̀ mọ́ni jímọ̀ mọ́ni jímọ̀ mọ́ni. kò sí bí wọ́n ṣe máa fààyàn lẹ̀ lẹ́yìn àṣírí wọn kẹ́yìnkẹ́ ká sísẹ́ ní ìsìn kó tó dìgbò tó wẹ́tú tó fẹ́ẹ́sì àlágbà rẹ̀ kó mọ̀ fàálẹ̀ gbà asìrì asìrì asìrì tẹ̀yìn jí máa lè jù yẹn lọ nígbàtá wa gbọ́njú ta kíw bàbá ní ìkan ni wọ́n fọ́rí rẹ̀ lọ́dà bí bàtí ẹ̀ bá ń sọ pé kí wọ́n máa ṣe nǹkan kan tí ò sínú ẹ̀sìn mm. bàbá ní à kí òyìn ni òye yín ẹ lọ wà díìsì bàbá máa ń fò èdè kan nígbà náà fún wa wọ́n ní jàmá wa yìí kàdíìsì jàmá wa yìí kàdíìsì jàmá wa yìí kàdíìsì àwọn tí àkankan tí àwọn tí àkan tí òsìkú yẹ ni wọ́n máa ń ké bí ọlọ́kùnrin ológun ọlọ́kùnrin méjìlá ọmọ aláró kàkàrí gbogbo tí ẹ̀fẹ́ pé ẹ̀ẹ́kè sọnù láyé ni ẹ̀ẹ́kèkèkè ẹ̀ẹ́bẹ̀yàn lógójì ọdún lè kékò lè kéta ẹ̀ẹ́dẹ̀ ní rí mọ̀lẹ́sì kàkàmbẹ̀ mọ̀ ya láró kàkàrí gbogbo nǹkankan kí nǹkan bí wọ́n ti ẹ̀kọ́ ọlọ́pìn mẹ́fà tó bá bà níyàn lúgà ké ebó ti ẹ̀tún dáa díẹ̀ àti yẹn kò sábà ní lúgà ń bẹ̀ gbogbo òtàkà tí ò lórí ta lẹ́ájìlì náà ni nígbà ẹ̀yìn ẹyẹ kan tó wá bà lórí oko kan tó wá kéré ẹyin kan ọwá yé ọgbà wá fi pa ẹyin ọ̀nà lọ́jáde ń bẹ̀ gbogbo náà dára dá kan tí ò ó dẹ̀ jọ wọn lójúlẹ̀ yorùbá pé ah o ti o kéw hmm. bàbá níwọ̀n yé ká dí iṣẹ́ yá ká bàbá bẹ́ẹ̀ bá gbàgbé pé a máa kọ́ àdísì ń di kan àdísì kan la kọ́kọ́ máa ké àdísì kankan báyìí la kọ́ máa ké àdísì kan tá a wí kò sí wọ́bi kankan tiẹ̀. kò wọlé. Hmm. tẹ̀kírù kọ́lá àzízì náà ń pè é. tẹ̀kírù kọ́lá àzízì. gbogbo àdísì ń bẹ́nu rẹ̀ tó bá jẹ́ ọgọ́rùn-ún ẹyọ kan bẹ̀ bẹ́yà lọ́dá bẹ́yà lọ́dá ìsọ̀ ṣùgbọ́n gbàtẹ́ pé bàbá sáà rọ́ọ̀lù ni wọ́n rọ́ọ̀lù ni pé àdísì sáà ni wọ́n pè ní eh, àdísì mú ẹgbẹ́ lọ́nà sì máa bẹ̀rù mọ́nà ń bọ̀ ya ní ẹbá dáná ní ẹbá ka burúkú mọ̀ra mi Allahu Akbar abá ń ka burúkú mọ̀ra mi yàbá ju tí ń lẹ̀ hmm. àdísì inú ẹ̀ màbá ti rí hmm. Allahu Akbar a ṣe náfílà lẹ́yìn jímà wọ́n wá ṣe ìwé lórí ẹ̀ bàbá kọ̀wé lórí ẹ̀ bàbá lọ lè síye náfílà tí mùsùlùmí ń lù sí lọ́dún náfílà ẹ̀yìn jímà mẹ́rin inú oṣù kan lọ́nà mẹ́rin bàbá sí wọ́n wá sí oṣù méjìlá wọ́n á ní ká lọ gbogbo ayé pé ẹ̀yin mùsùlùmí ń tẹ́ ń lù sí wọn o náàfílà lẹ́yìn ìjímá náàfílà lẹ́yìn ìjímá ìwé àfáwọlélé yìí àfáwọlélé yìí torímọ́tí a mọ́ọ̀lì kíta ń lò ń bí owó tí a fi kí wọn pátá wọn àtẹ̀sì kọ́ síbẹ̀ ọ̀nà tí wò fi kọ́ síbẹ̀ à ń bọ̀ lórí ẹ̀ torí Imam Maliki rahimahullah rahimahullah afágbà ni bàbá àwọn la sì ń lo mọ́díàbù wọn ní gbogbo áfíríkà ń bí lábala tí wọ́n ń bí so baba ló wú náà fílà mẹ́rin ẹ̀yìn jímọ̀ àní àkọsíta kò dẹni hmm. kálíde kagbọ́wọ́ ọ̀tún lórí ọwọ́ òsì lórí irun ọwọ́n bí kanakana funfun kakọ́ ọmọ yàbí tàn náà bàbá nìkan ló hùtà Allahu Akbar àdìsí náà wọ́n ewu jáde. bàbá ń sọ lọ́dún yẹn wípé ọdún mẹ́ta láfisí báàsì lórí ẹ̀ tí wọ́n lọ́mọ̀ pé náà fẹ́ gbé ta yìí yóò láriwo lọ ó sì láriwo lọ hmm. ah. gbogbo ogun tí ń bẹ ńlẹ̀ ìlò igun tí ń bẹ ńlẹ̀ àwọn bàbá wa ń lù Ìbàdàn wọn kì í kọ́ mọ́yà lórí irun sadala ni o sadala ni sadala àwọn bàbá wa ilé ọlánàṣẹ tí wọ́n bẹ náà lò wọn kì í lò sadala ni sùmọ́tò mọ́mẹ́n wọ́n bẹ náà lò wọn kì lò sadala ni. àwọn kan náà ti lò nígbà yẹn àwọn lẹ́rọ̀ lára lẹ́rọ̀ wọ́n ní ẹ̀rọ̀ wọn ò tó pọ̀ wọn ò tó jọ mùsùlùmí lójú tí wọ́n tún kó bá kọ́ mọ́ yà tó gbà ní akọ́kọ́ ń lò ó wá kó bá pé à ah, ń arábí yìí ṣe àwọn wọlé à tí wọ́n ń sára wa àwọn ọlọ́mọ díẹ̀ hmm ọlọ́mọdé aláyà wọ́n wá ká bàbá amúnigun mọ́lé lórí kíkà ọmọyà pé bàbá nínú àdísì ṣọ́nà mẹ́nu gáàdì ní kíníkan ìtí wọn ọba gbà ìtí wọn ọba gbà kò sí iṣẹ́ ilé wí tán lè gbà ah, ah. torí wọ́n ní títẹ̀lé tán títẹ̀lé aṣáájú wọ́n ní tán wọ́n ní ká tẹ̀lé aṣáájú ẹni ká ní wọ́n ní tán ìyẹn kankan náà tíra gbangbangba báyìí ọlọ́run sọ ànábì sọ táwọn àfọ́ ọ̀bá tí ìlú ló lù ṣùgbọ́n mi náà nílò àmọ́ nǹkan kan kò ṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ nú ẹ̀sìn kò ní pa kan lọ títí láàfáà bá fọwọ́ sí àà lọ́dọ̀ súnmọ́ra ó dòfin ọlọ́run bí láwà ní lápèjúwe láwà ní ibi òsì máa bí láwà ní wà nú ẹ̀sì níbo láwà ń bẹ̀ bá a ṣe wé sórí yìí akàfi jẹ́ oyè ẹ̀sìn àti oyè ipò àti pé a máa tọ̀rọ̀ lọ́hùn tó ti wá di àláàdà nílẹ̀ yóò bá pé ẹ máa fẹ́ já àfà kọmọ òwe nísìn dírẹ́sì máa ran ọ̀rọ̀ lọ́wọ́ sì máa kó bá ọ̀rọ̀ bá a ṣe jòkó yìí nísìn ọ̀rọ̀ náà là ń sọ kọjá kékeré àrò ní wọ́sáàtì ní ìsìn àgbàbí omi táìsì kóòtù náà ni kóòtù pláàtì ọ̀rọ̀ náà yẹ ẹ̀ tí ẹ̀kọ́ fẹ́ ní lísìn rárá irúta lójókòó yìí ṣẹ́kùn ti kó bàbá òun <laughs> láìsí pásítọ̀ ó lè wò láwà ní òdúbà ń lọ pé ládàkà wa ń bẹ ń bẹ rárá ah. kò ládà yóò kàfi kójú sí mm, so níbàámu bí àdúgbò tá a bára wa amẹ́kẹ́mọ́sọ́ kílásọ níbẹ̀ ni pé tí sùnmùlá ti pè kí níyẹn lọ́nà ọdọ́ nàná nìyẹn ṣùgbọ́n ní ẹni inú bá rùn ní kọ́ mọ́yà lórí ọ̀run láìláha ẹni tó gbádùn ẹ̀bá tí bájẹ́ ìdájọ́ di ọ̀rẹ́ kó tó kírun tán ẹ̀bá wógo nírun lẹ̀ inú rún gbé lórí ọ̀run ẹ̀ ọlọ́run bá ní ìkẹ́ bàbá ọlọ́run kó fò ríjì wọn ríjì wọn sààyè ẹni rẹ̀ ọlọ́run bá ní ìkẹ́ bàbá ọlọ́run kó fò ríjì wọn ọlọ́run kẹ́ bàbá ìgbé sáàyè àwọn bí àrán tí sàdúà fún ọ̀dọ́dẹ̀ yẹrí iṣẹ́ tí wọ́n sí sàdúà gbogbo orí wa ìpátá ni bàbá òtù balada àti ìdàmọ́ yí ẹ̀dá lọ báhùn tọ́ adébì kan lánàá iná sọ́rọ́tù lè àní àm sọ́rọ́tù alẹ́ àní àm akáyà ọgọ́rùn kan àádọ́ta ó lé kan àwọ̀ akáyà ọgọ́rùn kan àádọ́ta ó lé méjì lénìí kọ́lọ̀ okùn àlórí ẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن إلا بالتي هي أحسن يبلغ أسده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف النفس إلا وسعها وإذا قلتم فادلوا وإذا قلتم فادلوا ولو كان ذا قربا وبي أهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وَإِذَا قلتم فعدلوا وَلَوْ كَانَ ذا قربا وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم abẹ́lẹ̀ balẹ̀kẹ́ ọlá kọ́mọ́sà fún wa o àwa tí a máa wí àtẹ̀yìn tẹ́ máa gbọ́ ọlọ́mọsà fún wa ọlọ́run járí wí járí gbọ́yé wá járí lò mọ́jẹ̀ mẹ́wàá tá a gbọ́dọ̀ tá lù òun la ka márùn-ún bẹ̀ lánàá ká ka márùn yòókù lẹ́nìí alákọ̀ọ́kọ́ tàná ó ní pé a ò gbọ́dọ̀ ṣẹbọ. Allah tushiriku bihi shay'a. a gbọ́dọ̀ ṣẹbọ kankan a gbọ́dọ̀ ṣẹbọ kankan. ọba tó sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ a sọ pé ni ó dá ọ̀rọ̀ mọ̀rọ̀ sọ kò sí ní màá sọ lọ́dọ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀ ntí ó sọ ó wá ń sọ ọ̀rọ̀. ká lè mọ̀rọ̀ sọ bí ọlọ́run tó dá ọ̀rọ̀ ọmọ tó dá kó tó máa bá wa sọ̀rọ̀ gbogbo ọ̀nà kan téèyàn lè gbà kóun lè mórí bọ́ ní òtífà ayé rẹ̀ lẹ̀ ọlọ́run kó jẹ́ agbọ́ràn létí lé ni. àmín sẹ́yìn há ló pè wàlá tó sì rí gúbì yìí sẹ́yìn há ah. ní kankan máa èrò mọ́ lọ́hùn kódà wọ́n jẹ́ ní tí ò ní túmọ̀ àní ó fọlọ́run lẹ̀ bẹ́ẹ̀ jó wà bẹ́ẹ̀ fakọt asọmọkan ládàbí hmm. a ní ẹ kó wà bẹ́ẹ̀ fakọt I love that ló bá tán òfin àkọ́kọ́ tá a rọ́lù òun náà ni pé a gbọ́dọ̀ pẹ̀lú ọlọ́run òfin kejì. wa bil walidayni ihsana. àwọn òbí wa kẹ̀rí dandan ni ká máa ṣe dáadáa sí wọn dáadáa sóǹbí wa máa máa kánú bójúlẹ̀ tí wọ́n rí mùsùlùmí ni wọ́n alhamdulillah wọ́n sókè wọ́n dárú súnà alhamdulillah wọ́n wá jẹ́ yẹn afá baba bàbá ya kí tẹ́ni ni wọ́n baba rẹ ni ìyá rẹ ni gbẹ́gbẹ́ ní kò sí dada sí wọn. kádàrà tí ì nù. mọ̀ pé ọlọ́run fún wọn dán wò nìyẹn wọn náà ni wọ́n dán wò wọ́n ni wọ́n ń yẹ̀ wò ọlọ́run kò fọ tó sànù tiẹ̀ tí wọ́n fi mọ̀ náà ibi ní ẹ̀fọn náà máa wọ́n ìbá bí ẹ ẹbọ wọn ló ní bá wọn ṣe ṣe dáadáa tiẹ̀ sí wọn kó lè lọ́nà lọ ìwọ la fẹ́ dánwò tí wọ́n ti pè nǹkan nídánwò ẹ má rò pé báyà nǹkan tí ó wà á fojú hàn ni gbogbo ohun tí èèyàn ẹ mójútu rẹ̀ náà ni a fi dáyàn wò abakọ́ máa ń sùkúù tán ní ìsìn abakọ́ máa ń lè kí wọ́n fẹ́ dánwò ṣèbí ká lóòrò àmúrun tá a fi kọ láti ṣèdánwò fún ṣùgbọ́n tá a sọ fún pé bí báyìí la fi fẹ́ mú. wọ́n dọwọ́ rú fún ni. ṣèbí wọn ni. rárá o. na lè ìdánwò ọwọ́ kí bàbá rẹ̀ jẹ́ tó jẹun na. idawo ti ẹ nìyẹn bí bàbá yẹn bá jẹ́ mùsùlùmí tí ya jẹ́ mùsùlùmí ọlọ́run ọba bẹ̀ ń dánwò wò tí ẹ nìyẹn máa retí ìdánwò ń ah, ọ pàdé tiẹ̀ o hmm. tiẹ̀ nti a máa ń tọ́lọ̀ ń fi sàánú wa ni pé olóṣèdánwò fún wa ó tún wá tó kọ ánsà sẹ́gbẹ̀ẹ́ ǹtẹ́ fi dáhùn rẹ̀ rèé lè yàtọ̀ fún ìnáwó ti ọmọ nábì adama sánábì adama tọ́lọ́wọ́ bá àlékiọlá yóò gbódáwò wá adẹ́kọ́sẹ́gbẹ̀ rẹ̀ pé ìdáhùn náà tó ní abẹ́ntẹ́ bá yà sí lókù ìdáhùn náà ní fún wa yìí mẹ́wàá ìwá yìí ìwọ lọ́ọ́ sí báyìí rí ọ̀dà ní òní dáa jájọ wá wò àmọ́ bọ́lá ọba kọ àánú ẹ̀ máa ń yàn béèyàn ṣe gbọgbọ ọgbọ náà ní àti tí ó di wàhálà bẹ́ẹ̀ bá gbọ́n bí ẹgbẹ́ ń sọ tó ṣe bí ẹ pé ikó dìde ní ìṣọ́wà lọ́dọ̀ ya rẹ̀ ẹ̀jẹ̀ ọgbọ́n sẹ́kó dìde èso wà bá pé à ìyá tiẹ̀ mọ̀ ní àfààyàn ọ̀dá ìyá tiẹ̀ mọ̀ ó ṣe bíbí ìyá tiẹ̀ ní ìyá tiẹ̀ ìyá tiẹ̀ torí báyìí torí báyìí torí báyìí torí báyìí ní máa ń dàárò pé ẹ wọ́n lọ ṣùgbọ́n wọn kọ́ sàdúrà rẹ̀ kó tó lọ. sísè ara. ló bá sàǹsàmù. ẹ máa gbọ́ nǹkan yóò sàdúrà kó tó lọ bí tí ó gbèsè a ìtọ́ sàdúrà ti pọ̀ báwọn. sàǹsàmù. sórí àmàlà tí ìyàwó rẹ̀ rò fọ kó tó jẹ́ sàdúrà sí o. Hmm. kọ̀rọ̀ béèrè òkú tí kò jẹ́. yóò ṣe é hmm. yóò ṣe máa ṣe o. alamari ló sì ń tiẹ̀ kọ́ ma bá tiẹ̀ lọ́kọ̀ jákùn sí tánidànù ìkejì nìyẹn ẹlẹ́kẹta ẹmọ́fọmọ yín tùlú awladakum min imlaq ẹmọ́ bíbẹ̀rù òsì ọlọ́run tó dá yín tó dá òun náà ni ó bọ̀ yín ìsìnsì bẹ́ẹ̀ ẹni mẹ́ta tó kólébà kólébà ẹnìkan ń gbòdì mẹ́wàá ló ṣe lé ní ìgbòdì mẹ́wàá ọlọ́run sẹ̀fẹ̀ máa bímọ báyìí ọlọ́run fún ní okun àtagbára ọwọ́ abídé tó fẹ́ bídé ìsì ń bẹ lákọọ́lẹ̀ pé gbogbo wọn ní ọ̀yànjú jama wà láì yóò rò tọ́ wọn wọ́n dẹ̀ yanjú yes we are just start ẹmọ́ tó yóò sì pọ́ mọ́ èèyàn báwọn ẹlẹ́kẹta wọlé wàlá tẹ́kìrà bú ẹ má súnmọ́ lọ́lọ́run wí ẹ má sún mẹ́sẹ̀ lálá ẹ má súnmọ́ kò sí pé ẹ má dẹ́sẹ̀ ní ń sọ ẹ má sún mẹ́sẹ̀ ni àti súnmọ́ láti rọ́ọ̀lù ẹlẹ́ẹ̀karùn-ún ó ní pé ẹ má pa ẹ̀mí tọ́lọ́run ní ẹpa ẹ̀mí tí ò dáràn pípa ẹ pa márùn tàní ta kà nìyẹn ọwọ́ akọ márùn tòní alákọ̀ọ́kọ́ ní márùn tòní ní pé wala taqrabu malal yatimi illa billati hiya ahsan hatta yablugha ashuddah ọlọ́run ní ẹ má tó súnmọ́ owó ọmọ òrukàn ẹ ní ààrẹ níbi ẹ̀ na bọ́lọ̀ sí bá wa sọ̀rọ̀ àṣẹ́ntí ọba yẹ ká sí akìífẹ́ kan súnmọ́ rárá àṣìṣọ́ hmm. ọ̀rọ̀ àṣìwí ọ̀rọ̀ ní kẹ́kàn lọ pé òun à òun bó ṣe ń sayé ara òun kò sẹ́ńtò hmm. òun lè bá rìn òun lè bá wèrè rìn òun lè bá gbélé irọ́ ni òun pa ọlọ́run tó dáwọ́ sọ báwọn àṣàkáṣà nìkan máa sọ pé bí wo obìnrin tilẹ̀kùn máa rí látàárọ̀ dalẹ́ pẹ̀kẹ́ òní mì ah. ọ̀pùrọ̀ anábì ah, ah. ló sòdodo ọlọ́run àtòjíṣẹ́ ló sòdodo ọlọ́run tó dá ọ ní ọmọ súnmọ́ má súnmọ́ láìsí làwù láìsí làwù ọmọ ọmọ ọmọ magnẹ́tì magnẹ́tì magnetis ọmọ tẹ́ ń pè bẹ́ẹ̀ wọ́n á ní títù lọ tí gbérin wà ní tútù lọ tí máa gbére kọmọ tí jẹ́ kọ́lé máa tí wọ́n magnet gbẹ̀rìngbẹ̀rìn kàṣà tí ẹ̀rọ yìí gbẹ̀rìngbẹ̀rìn sílẹ̀ kò nídìí kírin tí ó gbé kọ wá fi kàn lára súnmọ́ ni fún ẹ̀dẹ́ ọ̀pàmọ́dọ̀ pàkà àpàmọ́dọ̀ pàkà ìlú ọlọ́run kì í fún wa òun súnmọ́ yọ mọ́ra ni ẹlòmí a máa ṣe aláàkparú aláàkparú aláàkparú ìgbàtọwọ́ ìṣùgbàtẹ̀ tán yá sọ́nláì sọ́nláì ah aláàkparú aláàkparú gbogbo ṣẹ́ntọ́ ṣẹ́kọ̀ mata ara ara wa yìí ó níbi tí a lè kọ̀ntú ẹ̀ mọ̀ wàláhì tí ìyàrí máa lọ nígbọ́n ah, èyàn ṣe tó tójú ẹ̀ tó wálẹ̀ mo rí rí ọ̀nsọ́ta fún mi ẹni ó ṣe sì náà tí wọ́n ń súnmọ́ bá lẹ́ẹ̀kọ́ inú yàrá ìní lọ́dún náà tí ń sọkún burúkú pé áà ah, balagbé ní nǹkan sí òun wàhálà ló wà ó kó wàhálà sẹ́ńtì sunkún yẹn sí ọmọ bí ọ̀dà ọ̀sẹ̀ mọ̀ bí ọ̀dà ni but ó ti tilẹ̀ síbẹ̀ iná gbé látẹ̀kìrọ̀bù mọ́sùmọ́ màlàlìyàtìmì ìlàbílẹ̀tì hìyà àhásánù ẹni bá súnmọ́ tí ó yẹ kó súnmọ́ yọ ọ̀rọ̀ bábù wáyà owó ọmọ òrukàn a kìí súnmọ́ owó ọmọ òrukàn a kìí débẹ̀ ìlà bílẹ̀tì hìyà àhásánù ó bá sọ̀rọ̀sọ̀rọ̀ afẹ́pá nìyàn tó fẹ́ fi súnmọ́ bẹ̀ bá dáa lókùn ọ̀fẹ́ tún sí i tọ́ ọ bá súnmọ́ bẹ̀ yóò bàjẹ́ yóò wíṣì wá súnmọ́ bẹ̀ kò tún ṣe. ọlọ́mọba ń bàbá mi. amiina. amiina. àforíjì wọn. amiin. amiin. wọ́n ní ẹ̀gbọ́n ọkùnrin ẹ̀gbọ́n tètè wá kú ó sì lóko ó sì bímọ ọmọ tí ẹ̀gbọ́n wọn ibi ẹyọ kan náà ni. ó sì lókun tó ṣe díẹ̀ nígbà tá a wà kékeré tí bàbá bá wá ń ṣe àwọn nǹkan lọ́tọ̀ tí máa ń ṣe lọ́tọ̀ kókó wọn á sà lọ́tọ̀ kìíní kan á ṣe lọ́tọ̀ tọ́mátọ́má gbowó rẹ̀ wọ́n á bá wọ́n kan wọ́n á ránṣẹ́ sí ọmọ wọn ọmọ tá a rí ọmọ ọmọ lọ́jẹ́ sí wọn o wọ́n pe ẹni máa wọ̀n pé ẹni yóò bá ní gbóko kò gbáko ẹ̀yin lè máa ṣe wàhálà ẹ máa ṣe lọ́tọ̀ owó ẹ̀ lọ́tọ̀ àṣí nǹkan ẹgbẹ́ àbò ṣe ní ẹ̀sìn. Allahu akbar. nígbà tí wọ́n ń kà báyìí máa ń rántí mo máa ń rántí wọn pé ah olùmọ̀kẹ́ bàbá mi o. àmín. tí wọn ò fi nǹkan ṣe wá. Ah, táwọn fi nǹkan ṣe wá. ọ̀jẹ̀ lórúkọ mọ̀sá. gbogbo ọkọ̀ náà náà ní ìsìn ní bẹ́ẹ̀lẹ̀ tí ọ̀sẹ̀ nìkan sójà mọ́ ń lo so bí ọlọ́mùbá ọmọ ọba dákò ní ìsìn kọlọ ọba lẹ́tọ́ ní ọrùn oko ti ọ̀làjú wọn dà o oko tí wọ́n fi katakata ro tí wọ́n bá wọn ṣe ní o tí wọ́n máa ṣe màálù ń bẹ̀ sí ewúrẹ́ ń bẹ̀ sí iná kí tó kọ́ mọ́ o bí bàbá kan ọba wá ṣàánú ọmọ rẹ̀

ẹ má sùn mọ́ owó ọmọ òrukàn àfẹ́rẹ́ bá tún ṣe tẹ́ ẹ bá ṣe yóò parẹ́ ẹ wá súnmọ́ bẹ̀. àtàyà bọ̀lọ́gọ̀ aṣọ òdà. kì wá ṣe láéláé náà wá ní o tó àyè di pé ó lè ti tó máa yanjú àlámàrí ayé ara rẹ̀ ẹ fà á lè lọ́wọ́ ilé bàbá rẹ̀ rèé ilé bàbá rẹ̀ rèé ni wọ́n ṣe lè dá báyìí àkáǹtì sí rẹ̀ torí ara rẹ̀ torí àmà rẹ̀ yàrá kanlẹ̀ lójú kó bá rẹ̀ yàrá yáyà nílò ọjà sí orí yàrá mọ̀mọ́ mọ̀mọ́ òun ni ẹ máa gbọ́ ẹ máa gbọ́ pònù kí ẹ lọ́mọ jà sí yàrá yàrá yáyà ilé alama àwọn kan tí a fó kọbù lásìrí nítorí pé wọ́n ti lọ kò ní túnmọ̀ ká máa dákọ̀ wọn mọ́ ilé ìyá ni wọ́n jà sí ní wọ́n fi rún láyé wọ́n dẹ̀ rún ọ̀tán ìyá wọn ni wọ́n bí mbẹ̀ ìyá wa rí pé àwọn tí wọ́n bí máa ń lè bàbá àwọn wọ́n èsì alágbọ̀njàn wọn ò ń ṣe ìyẹn jẹ́jẹ́ wọn ṣe wọn àléyàn jẹ́jẹ́ ni wọ́n lájà àwọn eléyìí ṣe yàn jẹ́ lálọ́ kàn máa tiẹ̀ wá lé ọkọ ni wọ́n ṣe làw làw làw làw. ń bọ́ lọ́wọ́ sì yá nígbẹ̀yìn gbẹ̀yìn làwọn kan bá tají nù wọn pé à ah, màmá kò yẹ kó tó báyìí ibo níbi jẹ́ báwọn ọmọ yìí sí àti wọn lé bàbá tí wọ́n ní lọ́ba dọ̀rọ̀ kó sì mọ̀ ó síwọ́ òun lọ́tá àmọ́ náà tẹ́lígba wàhálà arínú wọn tó lọ lú èyìnbó níjọ lú èyìnbó ní ìtọ́rọ kẹ́kọ̀ọ́ mbẹ ogún ọlọ́lọ́ mbẹ nígbà òde tí ìbàdàn yìí odidi ìjọba odidi ìjọba àyè kan níjọba nàìjíríà ìjọba Ọ̀yọ́ sì ti gbélé lọ́wọ́ dípò kó sì ó sì ó sì máa kọjú mọ́ ntọ́lọ̀ ń pè rárá o tó tó ń jà sí ilé ìyá rẹ̀. àwọn abáàlẹ̀ dìde ńlẹ̀ wọ́n lọ́ba aláàjì ẹ má rù ẹran erin lérí máa fẹsẹ̀ dẹ́sà rẹ̀ ibi ń bẹ lórí yín pọ̀ jù báyìí lọ ọba bẹ̀rẹ̀ èbò ogun kan àbá àtẹ́wá bá wọn gbé èbò ìṣe kúrùtù ìṣe fúránsì ìdá ah. ọ̀sìn dáa. owó ìbò tí ó sì lórí ìgbà náà lẹ́yìn ogún ọdún ìlú èbò àti bẹ́ẹ̀ wọ́n ń làkà ọbẹ̀ ni. ìlú èbò ni wọ́n pè é. jama kò ní ọ máa rò láyé. inú ilé tí ń jà sí yẹ ilé ìjọ yẹn náà ló padà wà á kú sí. lẹ́yìn ogún ọdún ìlú èbò. lẹ́yìn ogún ọdún ìlú èbò lẹ́yìn tíjọba ìjọba nàìjíríà dá lọ́lá jágbó ní délé sẹ́lẹ̀ lọ́wọ́. lè kú ní amúrúlọ́ọ̀dì. eléyìí ń ṣe ìtàn lọ́nlọ́run o. Ah ẹnu pa àkókò ọgbọ̀n láti pé wọ́n ti lọ ní o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò padà máa yọ yàrá kẹláyé inú ilé tó wá ń jà sí náà nígbà wọn tún wá tí wọ́n lé lé rẹ́ǹtì tí èrò rẹ́ǹtì san ilé náà lọ́wọ́ kò sí ẹwà rárí rárí rárí ilẹ̀ kò tó wá kú má jà sí má jà sí àfáà máa sá lọ tèfè tèfè pé ẹ̀ẹ̀kìní kan wá ẹ̀ẹ́sàmọ̀ yanjú ẹ̀ àgàgà tí wọ́n ṣe ẹ̀bí sẹ̀rí àpín ẹwò ẹ máa mú ilé gbà ń bẹ̀ ẹ̀bí sẹ̀rí àpín ẹ máa yanjú ẹ̀ ní oko bàbá rẹ ni oko ìyá kíníkan ni ẹ̀yìn gbà tí alábẹ̀rẹ̀ ń bì ní àláwá kú síbì ńlẹ́wà ṣe síbì ní fẹ́ gbà á kẹsí hàn lọ́wọ́ ẹgbà ẹgbà ẹgbà ayé wọn ayé ọmọ ní ẹjọ́ mọ́ wọ́n bẹ̀ nìkan fa wàhálà o yẹ pé kọ̀ wá sí wàhálà ń bẹ̀ o ni ni o si ti sí wàhálà má yẹ kí ogún bàbá rẹ ogún o tó bá jẹ́ wéṣì dúkìá tí nìyẹn tí wọ́n ṣe wàhálà fún láyé tí bá wàhálà tá a san fún ọ̀nà nípa ọmọ tẹ́lẹ̀ òní náà ní tọ́ bá sílẹ̀ káàsà bí wọ́n bá gbọ́rọ̀ fèsì gbogbo ayé kẹfẹ́ fún àdásí ó lé òun ní dáwọ́ hàn kí sókọ́ ọmọ ẹran òní ọmọ họkì. ní a mú gbà rárá. mọ́jọ yìí èyí tí ìbá ṣe tiẹ̀ nínú mọ́ra kàkà mọ́ èyí tí ìbá ṣe tiẹ̀ mọ́ra kàkà mọ́ kódà bọ́bá rẹ̀ nìkan tí bá ń lọ tiẹ̀ mọ́ lọ jú fún bẹ́ẹ̀ fún tọjúmọ̀ nǹkan rẹ̀ àfáàkẹ́ bàbá rẹ̀ wọ́n ń ṣe kéèsì ilé wọn wọ́n ti ń bá kéèsì lọ bá kéèsì lọ ni àfáà ń bá lọ ẹ̀yìn ìlú ńjọ́ kan èèyàn wọn kan bá pè wọ́n sí nǹkan kan lẹ́yìn ìlú lọ́bọ̀ wá rí ilẹ̀ tí ará agboolé wọn rà àti ilé fọ́kọ́ síbẹ̀ ọwá òbíà ìfẹ́ ni kan ìfẹ́ ni fífẹ́ ẹ̀kan sàgbàláyì kò tó ẹbí gbogbo olùtàǹjà sí lágboolé àwọn lọ nítorí wọn bí kéèsì sínú pé mo ṣe kéèsì mọ́ ọ bàbá bàbá ẹ sọ̀rọ̀ pé bàbá ẹ mọ̀ ṣe kéèsì mọ́ ọlọ́run ni ẹjẹ́ abẹ kó sànú gbogbo àwọn ìlú dáadáa tó yíwa kó bí ìlú Ìjẹ̀ṣà bí ìlú Èkìtì láwọn ìlú dáadáa ìlú dáadáa tó yíwa kó yẹn bí Ẹ̀gbá Àgàgà Ìjẹ̀bú ìlú albarka ntí kọ̀ọ̀kan wọ́n ní ìlú Ìbàdàn wọ́n ní nǹkan ní ẹsẹ̀tì ẹsẹ̀tì òkè àdó ń bẹ́ẹ̀ ní òkè àdó bẹ́ẹ̀bẹ́ ayinukun lọ ní ẹlẹ́rì ló wà síbẹ̀ nọmba ló ti mọ ẹbá ẹsì lọ ẹlọ ìjọ àjọ monday tí kóòtù bá wà ẹlọ sí kóòtù ìyágàkú ní onígbòrò ní o ẹ̀rí èrò mẹ́rẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ lè ní ẹkú wá ọ̀rọ̀ lè ní ẹkú wá bẹ́ẹ̀ wá ẹ wá dú ẹ máa béèrè pé àwọn náà ní kéèsì ẹ lè lọ́mọ ìyé di kankan bẹ̀ arábànú lẹ́rìí bí kí àwọn kan kàn bẹ́ dúkìá dúkìá kan fà náà tó ni máa rẹ̀ nìtí síkíà ìyá ń jẹ yí wọ́n ní ìyá ń jẹ sí àlọ́mọ̀ ìjó ìjó ṣiṣẹ́ sí kìí ṣiṣẹ́ rẹ̀ o ẹ̀sì tí ṣe báyìí níbi tẹ́ gbé tí ṣe báyìí ah, wọ́n ní ń jó wọ́n ma fẹ́ ni tí ń bẹ lórí ẹ̀ tó ń jó tó ń fàjánú mọ́ lẹ́nu tí ṣe báyìí nílò tí ń gbé ẹ̀sìn lẹ́nu ẹ̀sìn ń sá gìrìgìrì fún tí ń gún lẹ́nu wọ́n alẹ́ fi ń jó ìyà ní ń jẹ́ tí ń ṣe báyìí ẹ̀ ẹlọ́mọ̀ jó ìyà ń jẹ́ sí àlọ́mọ̀ jó iṣẹ́ ijó ìṣiṣẹ́ ẹ̀sìn ẹ̀yìn afíkà ẹ̀kọ́ lẹ́nu ẹ̀ máa lùlù bẹ́ẹ̀ lọ́yà yọ̀ padà òun náà máa jẹ́ káàkiri ni kí lọ́gbọ́n ṣe ń wí kọ̀mọ̀ ń jẹ́ ń sọ máa jà sílẹ̀ máa jà sígbà torí lẹ̀ wọ́n máa ń wọn lépè máa ń wọn lépè àjálù ìyá mùsùlùmí wà ìpèsè ní mọ́ ìpèsè ní mọ́ mẹ́ẹ̀. yóò mú mọ́ náà. ńgbàlùkọ́ lọ mùnà sí ìgbà mọ́làlì yẹtìmà mọ́làlì yẹtìmì owó ọmọ òrukàn ẹ má dé bẹ́ẹ̀. illa billati iya àsánà àtàyà bọ́lọ́gọ̀ àṣùdà. ẹ fi dáadáa dá fi bá lè fi dàgbà ẹ fa dúkìá bàbá rẹ dúkìá ìyá ẹ ẹ fà lè lọ́wọ́ bí ọba má bẹ̀ má ẹ lọ pé wo ọbẹ̀rẹ̀ ń bì okùsì bàbá lónìí kẹ́ẹ̀lì wọn náà lọ láyé ń bí àtàlìkíámà ẹlẹ́ẹ̀kejì náà tó níní o ẹlẹ́ẹ̀kẹ́ falakatán ọwọ́ akọ ẹlẹ́ẹ̀keje àti ẹlẹ́ẹ̀kẹjọ méjèèjì lọ́nà wá kápọ̀ ẹ̀yìn tẹ́ ń bẹ́ ńlẹ̀ yìí ọ̀pọ̀ wa ló wá bá wí o káàsà torí olówó lọ́pọ̀ ńlẹ̀ àti oníṣẹ́ wíwọ̀n wíwọ̀n eh. ọlọ́run ní wàá ó fúlikẹ́ ìlà ẹlẹ́ẹ̀keje nìyẹn ẹ jẹ́ kí stéèjì bá fi wọ́n nǹkan ẹ jẹ́ pé wálí ní sáánà ẹlẹ́kẹjọ nìyẹn ẹfàbọ́ wọn ni o kíkà ni o ẹ̀jẹ́ o pé ẹ̀jẹ́ o pé a ń sọ̀rọ̀ ní àjẹta àwọn ìyẹ́tẹ́lọ́ra láìsí ọdún wọ́n ní àwọn bá ráìsì ní pípé wọ́n bá ń pípé pé àwọn bá abọ́ ọgbọ̀n 30 wọ́n ní kí wọ́n tó lé bí abọ́ kan ṣùgbọ́n yìí táwọn ọ̀rọ̀ àká tó wọnú àwẹ̀ ní ìjábọ̀ mẹ́ta mb 27 náà ni wọ́n ní tí àwọn bá sọ pé ráìsì pé àwọn bá 27 bẹ́ẹ̀ nìyẹn ó ti di láásìlì ti di áádì wọ́n lè ta ọgbọ̀n fún wọn lọ́jà wọ́n sì bá 27 ń bẹ̀ wọ́n sì bọ̀ táyọ̀ bá ti wá dé báyìí àwọn náà máa ń wò pé a kò tún yẹ káwọn ó tún gbérú ìjàmbá ìwọ̀nú ramadana ramadana wọ́n máa ń juwọ́ lẹ̀ máa sọ fún ọmọ ní 727 yẹn òun náà fi pérépéré wọ́n ní àníyàn bí abọ́bọ̀ta mi àlòpé lọ́dọ̀ ti ní ó pé ẹni ọ̀tá ní ọ̀dọ̀ tiẹ̀ ní òpó fún gbogbo ọ̀nà gbogbo ààyè tí ó ti pé fẹ́yìn ọlọ́run òbí wa síbówó mẹ́ owó ọgbọ̀n abọ́lẹ̀sán fún wọn ẹ̀ẹ́gbà ń bò mí ẹ̀kàlẹ́ mọ́mọ́ ṣe rí ara tí wọn náà sàátẹ́ ọyọ fàání kèé wá dáa yọ yọ̀yọ̀ nǹkan míì ma ìbá òun gba ìbọn ọta àbá kì í gba ara kan wọlé pàdépé ìhò tó bá wọlé ní àbájáde ara o yóò bu ẹran jáde yìí lójú kejì ni tí ọba dẹbó síbẹ̀ ọba ilé jáde síta yóò fà já dànù ni. wàá ilé lè mú tó fífi. الذين إذا اكتالوا على الناس يستوفون إذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ọ̀rọ̀ ní o nínú Quran ẹgbọ́ bọ́lọ̀ ń fi sọ ọlọ́ ní wáìlú wáìlú lílímútọ́ fífì náà gbogbo ẹni tí bá máa dọ́gba sí i tí a fi wọn nǹkan ọlọ́run ní kí ègbé máa bá wọn wáyé ló ń lórí wáyé ló ń lórí ẹsìn wo ohun tí ẹwọ ohun tí àwọn èèyàn ń kọ́ lénìí níbi ọjà títà ẹwọ ohun tí a ń kọ́ níbi ọjà títà lónìí wọ́n fẹ́ jẹ́ pé ẹnu ọdún wọ́n sì dojú nǹkan rú ni wọ́n ń kọ́ ló sì dojú ẹ̀rù hmm. ẹ̀wá ni wọ́n pariwo change change wo change ṣé wọ́n change. change lórí tó wà láburú tó ń ṣe. ebi wọ́n ṣe wà náà lọ wà wọ́n ń wá mẹ́rẹ́kù. mẹ́rẹ́kù tó. wẹ́ẹ́lú ẹ̀tẹ́ndì ẹlùlẹ́gbẹ̀ẹ́ ẹjìn ẹjù rọ́bà sínú omi gbóná ẹ̀kọ́ ẹwà padà rọ́padà òyìnbó ti ṣe ké tẹ́ máa fi à ọmọ nìyà ń hara ìlú mọ̀ ọdún kan ní ìjọba kan dìde bá ń lọ́yọ̀ sí yá kò ní ẹkẹ́ ẹ sórí igbó yẹkẹ́ ẹ sórí ilé ẹ̀yìn tájàtájà tẹ́ ń fi kóńgò wọn nǹkan ìjọba lọ ṣe kóńgò fún ẹ̀ pé ní ẹ máa ta fún wa bó ṣe wá bó ṣe wá tún tẹ́lẹ̀tẹ́lẹ̀ abọ́ ni a máa fi ta nǹkan wíwọ̀n wọ́n máa wá ń jì gbẹ́ngẹ̀ wọ́n jì ń bì wọ́n lulẹ́gbẹ̀ẹ́ wọ́n lọ sí rọ́bà tí ò ní ṣe é ṣe èsì òsì tí wá tún bọ́ bẹ̀gbà èyí náà lọ́gbọ̀n ẹjù ní omi gbóná wọ́n ìlú lílmọ́tọ̀ fífí ń rẹ̀ lé mà nígbé ìmọ̀sẹ̀lẹ̀ ní pariwo hmm. ah. ewẹ́wẹ́ ń sera wa wọ́n tọ́mọ́ wa yọ́nù wíwó náà wọ́n àtúntún wọ́n àtúntún súnkì ah. wọ́n àfi hàn lọ́jà wípé ṣebí ní tíjọba jẹ́ àmọ́ta fún yọ́nà ẹ́ máa wọ́n òun àdélé hmm. òun àdélé lòun wà wọ́n wọ́n wọ́n ni ò ní pé mọ́ ah agolo mẹ́sàn lẹ́nà tó wá gbọ́njà pé ọ̀dà náà ṣe bí rọ́bà ní rọ́bà rọ́bà ń jẹ́ ẹmú rọ́bà lé lọ ibi àti ìgbéra ti túnú yẹ tábàjá mú pé kóńgò tó mú wálé fún wọn wọn ní kò wá gba tó fún wa o. three hundred ní o hundred naira báyìí. èwo ló dé. torí ọlọ́run torí ọlọ́run. bẹ́ẹ̀ náà lálá ti yẹwọ́. Ah aláṣọ ọlọ́foríjì ah, wọn amina wọ́n dẹ̀ bí ọ̀ pé àfà ẹwẹ̀wẹ̀ ọ̀fọ̀lẹ́wàrí o sẹ́rí ah, ilẹ̀ ọbẹ̀rẹ̀ bí ọbẹ̀rẹ̀ bí wọ́n dẹ̀ máa wọn lọ wọ́n dẹ̀ máa wọn lọ wọ́n dẹ̀ máa wọn lọ wọ́n dẹ̀ máa wọn lọ mẹ́wàá àfà tí wọ́n bá tún wá wọn tán tó gé yóò tó tó wọn á dẹ̀ tó ni yọ́kẹ̀ wá di pé tẹ́lọ̀ rẹ àti wá àti ẹ̀ ẹ́ ló ń jà wà lọ ṣẹlẹ̀ ó ti gbòòrò wọ́n tún máa ń ṣẹlẹ̀ bíi pé ẹ̀ tó ń ṣàdúrà fún lórí ìjàmbá yẹn tó pé ń bọ̀ padà wọ́n padà yà sọ pé tó kọjá yìí o ẹ wo dídí ìlàjà àpá yìí àfòsè ẹ̀sẹ̀wó ẹ̀ ni ẹ̀sẹ̀wó ẹ̀ yọ́kọ̀ ní sàgbé àbọ̀pá ìhàlídàtà èlò sì lọ́pàá kan one thousand is five hundred ọ̀dà náà ẹ̀fẹ̀ fọ́. tọ́ tó sẹ́yìn. ọ̀dà tí ń ṣe èdùkẹ́ lọ́dọ̀ ọmọ sẹ́ tí kò sẹ́ bú náà. bẹ́ẹ̀ni o uh, uh, uh, olùgbọ́ yìí. onáma dáná sí. Eh? pé ọ̀gá nítorí pé wọ́n ti àjà àfa yìí ẹ fi rẹ̀ fún ọ ní three fifty. Eh, wọ́n sàdúrà fún akẹ́tọ̀ lọ. sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n sàdúrà fún wa. ẹ sàdúrà fún akẹ́tọ̀ lọ. wọ́n sàdúrà fún wa àtọ́ tí ọ̀bẹ̀ kan pé rárá wọ́n ti gbérù àfá tẹ́yìn ẹ máa wá yàrí pé ẹgbẹ́ ikú mẹ́ ẹgbẹ́ ikú wọn àdọ́dá náà ẹ máa sẹ́gbẹ́ àfá ẹmọ́ mú lọ ah. kò ní ilẹ̀ kojú owó tẹ́lẹ̀ tálásọ nìyẹn ẹjẹ́ ọba ti kọ̀ sí débẹ̀ òní sí fídọ́mù tálásọ nìyẹn ẹ̀yin tẹ́ ń talẹ̀ ńkọ́ ah bàǹsàlẹ̀ ńkọ́ bàrọ́ù ṣe sì ń ṣe tó ṣe gbẹ́nu sí ah. ṣe sọ gbẹ́nu kó ń bẹ̀ jíìkì ní tẹ́yìn bá mú wọ́n sì sọ tí àlùbáríkà wọ́n fẹ́ sọ ní sẹ́tàwọn èèyàn rí ò fẹ́ ṣe mọ́ pé tálẹ̀tálẹ̀ kì í dáa fún wọn káyìn tálẹ̀tálẹ̀ kódà bó jẹ́ pé lẹ́ẹ̀bí ni wọ́n ń tà lọ́pọ̀lọpọ̀ ààyè wọ́n tún tà dára ilẹ̀ tẹ́ẹ̀rà ẹ̀ka jogún ẹ̀ ni kẹ́ẹ̀dẹ̀ta kẹ́ẹ̀fi soríire rárá wọ́n tún tà dára débi pé tẹ bá wọ ẹ bá wọ sáìtì ǹjẹ́ fi dá ilé ọmọ tálẹ̀tálẹ̀ ilé oúnlẹ̀mọ̀ ní pé ẹ̀ẹ́dàlé wọn mọ̀ pẹ̀lú pé wọ́n á gbé òkúta lé páànù lé wọn. gẹ̀rẹ́jẹ báyìí ni ó rí. àbítáyà wọ́n ti sàlùbáríkà dànù ah. ilẹ̀ kafẹ́yàn méjì ilẹ̀ kafẹ́yàn mẹ́ta náà pọ̀ lépè wọ́n á wọ̀n lépè pé nira yìí wọ́n bẹ lómi anáwọ̀ ah. lọ kọ́ọ̀tù yẹn anáwọ̀ lọ kọ́ọ̀tù ti mú lẹ́nu burúkú ah. wọ́n tún máa ń ṣe kan tí máa mọ̀ yí pé ẹni ọ̀ra ìlú àwọn kò ní ṣe é fèsì hmm. pé ẹ gbalẹ̀ rẹ̀ lódìdí wọ́n àdọ́gbọ́n sí wọ́n àpínra wọn sí méjì ẹbí kan náà ni wọ́n jọ kalẹ̀ ní wọ́n jọ gbowó ní o wọ́n à ní ọmọ bàbá wà lókè ẹ̀yẹ dàbí ẹni pé ẹsẹ̀ ti yàn àjòdè ìgbọ̀n ẹ̀yà ní pé àwàdà gílẹ̀ yóò tà tí wọ́n bá di pé wọ́n bá ń fà á wọ́n à ní kápá lórí ilẹ̀ wọ́n à ní kí sífù náà wá sí ìfẹ́ bí wọ́n fẹ́ òun náà wọ́n fẹ́ sun jẹ wà ní ọwá wọ́n àpẹ anyway kílẹ̀ yìí ń sọ wọ́n pè à àwọn tí wọ́n tààrẹ fún yí ẹ̀sọ́ ẹbí hàn àgbàyà ni wọ́n àgbà òsì náà bàbá tí wọ́n dúró yìí àgbà òsì ni wọ́n wọ́n mọ̀ pé kìí ṣẹlẹ̀ àwọn tí wọ́n fẹ́ ẹgbọ́ bàbá ẹgbọ́ tí ń tilẹ̀ tọ́ lọ́hùn ilẹ̀ bàbá rẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ ti wọnú ilẹ̀ ẹ bá ní ìbẹ̀kọ́ mọ́bìnú sí kò sí kí ó máa ń bẹ̀ta ní mọ́bìnú séèjì lè mú yí ọ̀nà kanu àbí ọ̀nà míì wọ́n sọ fún pé a sọ pé ilẹ̀ bàbá rẹ̀ olúbẹ̀ máa fọ́ létí ni o sọgbọ́ pé ẹ̀yin lẹ́nu bẹ̀rẹ̀ kò kú gbàtí kò kú kú só tara pàtẹ́ tí bàbá gbẹ́ gbọ́ orí ẹ̀ ló burú ṣé ilẹ̀ bàbá rẹ̀ dẹ̀ pé bàbá ilẹ̀ òlẹ́bẹ̀ ìkòsà ìkòsà etí ìhun etí ìhun tàbí àtún gbá sí ká tó jù. ẹ máa sọmọ sùkúrù ẹ̀yìn pé sẹpẹfẹ náà ń pa sẹpẹfẹ náà ń pa ọmọ olùsí ni yóò ní ẹgbà o ẹ nǹkan fún o. ẹja sẹ́tù rẹ̀ ẹsẹ́tù rẹ̀ o. ti gbá chiefu. èwo náà èwo á lè wo náà. ẹyin rẹ ò ní náà ni. ọkàn kì í jọdá pọ̀ ni. ilẹ̀ tí wọ́n máa ń ta sórí rẹ̀ láyé. ẹ̀yin talẹ̀talẹ̀ ẹ sọ́ra ẹ̀yin bísíǹsì náà láyé ìsìn náà ó ti di bísínẹ́sì orí fóònù ẹ má gbódò fáìn náà kọ́sà kódà ẹjẹǹtì ẹjẹǹtì tọ́ wọ́n jẹ́rẹ̀ ìjó lé lọ ẹ̀ṣẹ́ ma ń wà torí pé lọ́lọ́run kì í yẹ o ẹ̀wọ̀n mìsàn wà áwọn fúnlẹ́kà ìlàwọ́n mìsàn afọ̀pá wọn ni afọ̀pá wọn ni afi tébùlù wọn ni nítorí agbóhun kájẹ́ pé lẹ́nu bíi síbi nílò nǹkan sáni láyé kò kọjá gbogbo tí ọlọ́run sọ yìí ló ń táàmà sí láyé ọ̀kọjá bẹ̀ ọ̀kọjá ẹ̀ ọlọ́run ní kájí ó pé bá jí ó pé òun àlámọ̀ríwá la ó pé yẹn ẹlẹ́kẹjọ nìyẹn. لا نكلف نفسا إلا وسعها ẹ máa bọ́bọ́lọ́ sí wá yanjú ẹ̀ ọlọ́run fi àwọn ìròyìn tí àwọn tí ń sọ yìí ń fi àwọn ìròyìn tí tí túmọ̀ sí àánú ọlọ́run fún wa yìí pé ọlọ́run ló wò kú la ń tipa wa ọ̀ká bọ̀ wá lọ́rùn kí ló dé ṣe níwọ̀n bá agbára rẹ̀ àlàntípa rẹ̀ ọ̀ká bọ̀ lọ́rùn wọ́n dẹ̀ fẹ́ tajà kan fọ́ nípa ẹ̀bí wọn ṣe ń ta kó lè mọ kọ́lẹ́kọ́ bá jẹ́ òfin wàhálà. وإذا قلتم فعدلوا ولو كان ذا قربى ọlọ́run wá ní tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ fàdìlú sí dọ́gba ń bẹ́ ẹ̀tún gbọ́ nǹkan àṣẹ́bí ọ̀rọ̀ àṣẹ́yàn lè sọ sórí ire wọ́n sì ń sọ̀rọ̀ dáràn ẹ̀sìn dọ́gba ẹwà gbọ́ nǹkan lọ ń sọ walau kana dha qurba ìbá àṣepẹ́ ni tí ó jẹ̀bi ọ̀rọ̀ alásùnmọ́ rẹ ni ìbá àṣepẹ́ sòdodo sídọ́gba sòdodo sídọ́gba lọ̀rọ̀ mọ́lẹ̀ kí ẹni tí ọlá òdodo máa máa tọ́ wò wípé à èmi máa ní èmi ma ní ah, àwọn àfá èmi ma lẹ èmi ma lẹ ẹ mórí ọ mórí ọ mórí ọ títí ọmọ bá ta ni títí ọmọ bá ta ni mo mórí ọ mórí ọ mórí ọ dáadáa. walau kana dha qurba. kì bá a ṣe yí pé ẹni tí ẹ fẹ́ la òdodo máa alásùnmọ́ ni ìyàwó rẹ ni ọkọ rẹ ni ọmọ rẹ ni nítorí ọjẹ́ sòdodo tiẹ̀ yányá rẹ̀ kọ́mọ́ tiẹ̀ mọ́ òódè nísìnyí àfàmọ́ àmì tọ́lọ́ bá ń kẹ́ wọn wọn ní àfáà sòdodo kó lè nísìnyí wọ́n láì náà kàlí ńlá ni ẹ bá sòdodo yóò sinmi láyé torí ẹ̀yìn ẹ̀sùn fún tó bá gbọ́ <clears throat> ó sinmi bí ọ̀gbọ́ ó sinmi tó bá gbọ́ kò ní kan wàhálà wà á sinmi tí ò bá gbọ́ tó bá kan wàhálà kò wà á bá ọ ó sinmi wọ́n jẹ́ kó bá ọ wọ́n jẹ́ nìkan kó bá ọ ẹ̀ẹ́n ò mọ̀ ní àmórí ọ. yàrá nǹkan. a máa bá ọ̀rẹ́ lọ ní ọ̀bá ya ò ní kọ́lọ́hún fi bá àwọn ọmọ ìyá wa lókè ọ̀yà àmín ọlọ́mọ ni ṣàánú wọn lábala abẹ yẹn àmín àmín wọ́n dá lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ṣùgbọ́n lábala ìtaṣọ yìí ọ́ fẹ́ pé nǹkan bá pàwọ́ àtàwùsá pọ̀ awúsá ah. náà ló wá fẹ́ lájà ah, ẹ lè jarí ìlànà ṣàlà àfẹ́bá báyìí ni ọlọ́run wọn pàdé lókù inú ẹlẹ́yàmẹ̀yà láyé ọ̀gá làwúsá mo sì dúpẹ́ fọ́lọ́run pé nínú ẹni ó fẹ́ràn ni mo jẹ́ ọlọ́run tó dájú náà mọ̀ pé mo fẹ́ràn haúsá bẹ́ẹ̀ni àmọ́ àwọn irú ẹ̀ náà là ń tọ́ lọ́wọ́ yìí a ò gbọ́dọ̀ rí mi lára ẹni kápẹ́ lẹ́rẹ̀ haúsá ń ṣe lẹ́yàmẹ̀yà ó dẹ̀ kó bá wọn ó kó bá wọn ipò tí wọ́n bára wọn lé ní ìkọ́ ẹ̀ kí wọ́n wà bí èèyàn méjì mẹ́ta nínú haúsá bá ń parapọ̀ na ọmọ ọdún mẹ́wàá haúsá kẹrin wá dé kọ́sìkà ṣé pani ṣé mà fọmọ kékeré ni rárá o ọjọ́ wọn ni wọ́n ní o wọ́n tún wọ́n tún máa lù ní alágbòròbà alọ́sí hajj mo sì máa ń gbìyà haúsá gbogbo ọ̀nà làwùjọ wá disappoint mi láàyè káàsà làwọn alẹ́ àmì bá mú mi sáà ní pé sọ́tọ́ nìsí àwùjọ yín àwùjọ yín gọ́yì à ń lọ mọ̀dínà láti mọ́kà àwọn àná bọ́ọ̀sì ní bọ́ọ̀sì wa ọba kérò kú ní ẹnìkan bá mú orí bí síìtì ìtẹ́yàn mẹ́ta lè gbé sí ẹnìkan bá mú orí tọ́lọ́dọ̀ yẹn ni àwọn ọ̀yọ́ sí ètì ọ̀lọ́ sí mọ́kà ẹ̀dẹ̀mọ̀gbọ́n ti búkú ohun tí ọ̀yọ́ sí ètì olóòwọ́n ti búkú ẹ̀kalẹ̀ fún wa wáyé kí orí káyé káyárí aláyè dáadáa ní abáwà nu bọ́ọ̀sì lálọ́ Mádínà ní abá sọ fún kan pé lẹ́gbẹ̀ẹ́ ibi tá lónìí kan bá dájú kò lórí síìtì kan ń bá lọ bá pé kó sún káfíra ìjọjó kò pé òun nípa àwọn tàbí ẹgbẹ́ ní ó ní òsì tọjọ bí ká sùn bí ká jókòó òun ara ó ní bíta jókòó sí ká sí wọn náà wo òun ẹ má gbédè rẹ bá ní sọ fún kó wo òun òun pa wá ẹni ara. nígbà tí bá máa sọ̀rọ̀ ọ̀pọ̀ ọkọ̀ pẹ̀lú ilẹ̀ ah. ọba sọ̀rọ̀ síbẹ̀. Ah, ah. máa wù sí àwọn ilé àti ìgbẹ́nu mọ́tò pẹ̀lú wa nígbà dé màdínà ní ìsìn. nígbà náà náà àwọn adójú ọ̀nà ọba kún bá hàn kan ọba ẹnìkan bá wọlé bá hàn kan ní bá ní a bá sùn. ni èyàn bá ní yamut yamut so ti kú ni so ti kú ni ah, mo ní kéè kú o yẹsẹrẹ ẹ bá mú tiẹ̀ wá kéè kú kéè tán lọ́ba débi ọ́ ẹ mú wa sànú wọ́n yàn wá gbà ẹ bá tún bá gbà ẹ bá tún bá gbà àwọn adé Madina ẹlọ́wọ́ adá fún ọ̀dá kíyàn máa sàbùsí ẹlọ́wọ́ adá fún wà láì ẹjá máa sí dọ́gba torí ọlọ́ ọ̀nà tó lọ Madina ni wọ́n bá sọ fún ọ̀kan náà àwọn Madina ló ń bá ń bọ̀ láti wá kí dábà mú lẹ́yìn wà lẹ́tàlẹ́ bó ṣe mú lẹ́yìn nìyẹn tó fẹ́ gbẹ̀lélẹ̀ ní ẹmà mọ́dé gbẹ̀lélẹ̀ ní ẹmà ń kiri pé à babalágbé ní akaramakala akaramakala kẹfà jí tó kàkà wẹ́lá nígbà tí wẹ́ẹ̀ ló bá rí oní àbá rí ni ah. ojú ń bẹ̀ sí tì ní. yóò é ti ara rẹ̀ ah. ládó pasíọ́ ara fún ẹ̀yà fàmọ́ra ah. tẹ́ bá fẹ́ tọ̀ nígbà tá a tún dé múra máa gbé pọ̀ sí yìí múná màtúndébìnà tẹ̀kílétọ̀ tí wọ́n sì jọ fún wa èèyàn ogójì lè kò sí wẹ́bù létọ̀ fún oṣù lẹ́gbẹ̀ẹ́ tí mẹ́lájì ló para kò síbẹ̀ ìjọba sàwọn oníkọ́lọ̀ mọ́jì owó amina tíráì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ èrò pọ̀ tẹ́bọ́ wá dó lẹ́nu ọ̀nà tẹ́lẹ̀ kan máa ń bẹ́ẹ̀ nà tọ́lẹ́ẹ̀tì ẹ̀yin lẹ́kọ́ dé o ẹ̀yin lẹ́kọ́ dé o haúsá bá yí ń bẹ̀ ní o ṣùgbọ́n haúsá ní ń bẹ̀ nínú toilet haúsá bá yí ń ta yẹn tí ẹ̀ bá múra tó ilé jáde tó yà haúsá ẹgbẹ́ rẹ̀ oníjọ wọlé asọ̀bíyà orí yíò tó wọ bẹ̀ pẹ́ẹ̀pẹ́ ìjọ tò ní o orí bẹ́ẹ̀ ilẹ̀ báyìí wà lórí bẹ́ẹ̀ lórí láyìn o àwọn àǹdẹ lẹ́yìn yín ni o wọ́n fèrè sí àwọn onísìn yọ wọlé. Allah ṣìgámanà. ṣìgámanà. wọ́n lè bójú gírí ni. ẹgbọ́ yẹn bàbá dà o. a fi àwọn afá wa tó já lùsúnà nínú wọn tí a gbọ́ sí yìí kí wọ́n lè ní ká wá sí wáàsí náà bí tí wọ́n máa pa wá pọ̀ mọ́ ń pa fún yìí náà. ọmọ sábà fún mi ní lẹ́tọ̀ asọ́bí ìsọ̀pẹ́ ẹ máa bá ń tù fún ẹ bá ń tù fún gbogbo ọmọ ìyàwó ẹ bá ń tù ẹ máa ma tara báyìí kò dà akani. ìyọ́nà wọn bá وَإِذَا قلتم فعدلوا ولو كان ذا قربى bẹ́ẹ̀ ni awúsá dẹ̀ dá labalantó pọ̀ èyí tọ́kọ̀ jáde ébù yẹn ààrẹ ọmọ mẹ́nu bá ní wọ́n dá labalantó pọ̀ o awúsá ò ń ṣe tí a gbà fẹ́ kọ́ ya àwa àti o ọmọ ìgbọ́n máa kọrin ẹ̀ṣẹ́ alẹ́ tí pé ká yà ká pín ká yà ká pín orí kórí ní o orin lẹ́hàbí. a sì dogun ba lẹ́nu àwọn bàbá alẹ́ yorùbá ní wípé ọ̀tá láwùsà àti yorùbá ah. wọ́n lẹ̀ sí àìmọye nǹkan tí ọ̀dá sáwùsá ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ bí yíyan ní jẹ́ pé nínú àkídà haúsá haúsá ṣe é yàn jẹ dáadáa torí wọ́n ní àkídà gbogbogbò nǹkan lillah sọ̀rọ̀ sọ̀rọ̀ alani káàsà lọ́jọ́ pé awúsá ọmọ kátọ́jú owó ní dọ̀la pé ọlọ́run tó ṣe tò ní yóò ah, ah, ṣe dọ̀la. ó ní plan fún tọ́la. lábala ẹ̀sìn lábala ìmọ̀ awúsá dáa púpọ̀ ìyẹn ló lè yẹ kó kàn wá jù so ibi tí àwa tí a bá kù sí ọlọ́run tó wá sí àwa náà a kù bí a kù sí ẹgẹdẹ ah. ṣé tí a lásán yẹn. yorùbá káàsà àwọn tó ń fi àníyàn tó dáa sí ń tà sọ yẹn ipe ọmọ ìyá lọmọ ìyá ọmọ jẹ́ àwa ń tiwa ọmọ ìyá tiwa àwa láwọ síta pẹ́pẹ́ lórí tọ́mọ̀ ya yóò bàbá sí láti ń wọ́ ọ́ta kò sábùrú ń bẹ̀ a máa ń tí ò sí látún wá jama tí kì bá ṣe pọ́lọ̀ ń lọ pàṣẹ ìmọ̀ ṣe dáadáa èyàn bá sọ ìṣe dáadáa sọmọ ìyá di èèwọ̀ ńlẹ̀ Yorùbá tí ẹ bá rún mọ ìyá lọ́wọ́ ẹ̀yin bẹ lókè ẹ wá pé ọmọ ìyá náà wọlé mà wá jẹun iṣẹ́ àkọ́kọ́ tí ọkọ̀ ṣe ń bẹ̀ ní bẹ́ẹ̀ sì tábọ̀. èyí ó sì wálé Yorùbá Yorùbá ẹ̀yin fẹ́ wọlé Inna lillahi wa inna ilayhi raji'un. Oní ọlọ́lẹ̀ bí àpòpọ̀ máa ti bẹ̀m̀bẹ̀ tẹ́lẹ̀ tí ọ̀bá ń ti ń sọ tàbí à. Ẹ máa wòran. Ẹ máa. Hmm. Bọ̀dá kí màmá wọn wọ́n ti parí gbogbo ọmọ agboolé wọ́n ti ní máa forí ọmọ agboolé mú kọ ní ah, ah. ìlójẹ́ kí gbogbo agbára ó pọ́ sọ́dọ̀ ọkẹ́ adébáhùn ah. gbogbo yìí ni ó lò ẹnu yorùbá ti gbọ́ wípé wọ́n ń lórí èèyàn nílé iṣẹ́ ìjọba ẹnu yorùbá ti ń gbọ́ ẹjọba sẹ́wọ́n nípa yìí ṣiṣẹ́ ó ti náà tún lórí ìhùn bẹ̀ wọ́n fọ́ lówó oṣù wọ́n fọ́ náà lówó oṣù ó tún lọ́gà tó ń lórí àwọn na kan wá wòye pé ṣé wọ́n ti ní à ń lórí ẹ̀fẹ̀kẹ́ máa lórí wọn tó ń gbà náà ẹ̀bùrú wọn ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ kì í ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìdànù àkáǹtì. ẹ kó wọn bì kan náà sẹ́lẹ̀yìn oṣù mẹ́jọ. lẹ́yìn oṣù mẹ́jọ ẹ kú oríṣi bẹ́ẹ̀ bọ́dọ̀ ṣe sí wọn náà wọ́n fi yusuf náà ní. ẹ lórí wọn. ìjọlọ́ máa ń sọ ilẹ̀ Yorùbá di kí wọ́n máa mọ̀ọ́rẹ́ fọ́lọ́ọ̀rẹ́ yọ́nà lápò rẹ̀ wẹ̀yìn tí a máa ṣe gbóhun tí a fẹ́ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe fún ọ̀tọ̀ ibi wọn ìsúnmọ̀ káyìn wọn ń dẹ̀ ń fi bí súnyà ẹ lọ kọ́ sílẹ̀ pé wọ́n fi sú ẹnìkan lẹ́yìn tó ṣe ń tígbà ìka kí àwọn tí a fi sú mọ́sàbámà ó dé wọ̀ mọ́sàbámà o ẹja mọ̀rúfó lóore tí yorùbá náà nìyẹn ẹjá mú ifó lóore bẹ́ẹ̀ bá lẹ́fẹ́ sòótọ́ fún yorùbá yorùbá òrèdè àti bọ̀ gasikia iye báyìí náà tàn kiri tẹ́ bẹ́ẹ̀ sòótọ́ fún yorùbá. yọ nàpa ni. nàpa kọ àní iye báyìí ni ń tà. two hundred naira. two hundred naira wọ́n ń tà tí yorùbá gbà yí pé kì í sòrí jìnnà. wọ́n á kọ́ ọ lẹ̀ yá lọ́mọdé pé ní seven hundred naira òun rí tó wọ́n sì wá nánánánánáná bí hundred naira yà á rà bí yes ọdẹ ẹ̀fẹ́ gbégúdẹ lè lè ó ní tí yẹn fi yẹ ó ní tó kọ́ nílẹ̀ kan yẹn fún mi. sẹ́ńgbẹ́ bá padà ilọ́ rẹ̀ pé ó rà ń 500 naira tẹ̀sí ni wọ́n rà ń tó naira sẹ́ẹ̀ ní sàbámọ̀ sínú pé à ń bá ń gbé wọn báyìí ni ó ní. bó ṣe tó mọ́ra wọn lọ nìyẹn o ẹni abẹ́ sọ̀rọ̀ fún ọ̀gbà láti gba òdodo ọ̀gbọ̀gbọ̀ kọ́lá ọ̀là wá ní o àbíkẹ́ lọ gbé fún bí ó ti ga kọ́má rí bọ̀ díẹ̀ díẹ̀ kọ́ wá wàhálà wàhálà wàhálà yà jọ lójú ebi ní àfi ebi ní sáàsì nàìjíríà fi jọ lójú àti àmà nǹkan sí nàìjíríà wọ́n sì tàkùrọ̀ ṣáínà lọ india wọ́n lọ lóbẹ́ẹ̀lì ẹ̀ lọ́hùn wọ́n á made in China made in India ibi ni a ti ṣe o ah, bàtà yẹn o òkun ò ní ra ní ò ní ra ẹ̀lẹ́ ìbẹ̀rù rẹ̀ báyìí máa pólíbàgì dọ́lá wọn kò sí méjì Nàìjíríà lára pólíbàgì pólíbàgì ibi àti ṣe ibi àti ṣe àgùnlá wọn ibi àti ṣe wọ́n sì kò lọ́sọ méjì kíní kan ní lóòótọ́ ah, ibi àti ṣe ìtayín kan orí ẹ̀sùn tó. I love that. That is your job. Ọlọ́run sànù wa. Ọlọ́run tó alẹ̀. Àmín. Ọlọ́run sànù wa. Wa idha qultum fa'adlu walau kana dha qurba. Bí ẹbí jẹ́ nìyẹn ẹja sọ̀rọ̀ lórí ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin fẹ́ níyàwó méjì. Ìyàwó mẹ́ta. Ìyàwó mẹ́rin. Kábíwá pé sàfẹ́ gbádùn lé wa. Adam pé afẹ́ gbádùn ẹfò dodo kú ní o ọlọ́run lè rí pé ìyàwó méjì ọ̀dá kú ní a ṣe ṣùgbọ́n kí ló ń bí wàhálà kí ló ń bí fìtínà lẹ́yìn tí àáfà sí mọ́tíná níbi wípé béèyàn kan bá dẹnu lọ́rọ̀ fún wa tá a ọjọ́ orí ò tí ì lọ púpọ̀ àmọ́ wá bẹ̀rẹ̀ bíi pé ẹ̀sì máa wo ànábẹ̀ dá o òun dẹ̀ ń jẹ òun mu òun ná òun lò kódà ilé ara àwọn lòun ti wá yìí o ní araba náà dáa a kà jù sí ni pé ẹ̀sì mọ́síná mọ́síná ló ń bí àròyé mi wà pé kẹ́ mọ́ wá rojọ́ pé nǹkan ò dá mọ́ yóò ní lóòótọ́ kí ló wá dé kí ló fà á síwọ̀ ní wọ́n síná ni kìí síwọ̀ àwọ́lá ọmọnìyàn ní sí lò àbùsí ní ń fà á ẹni tí ó se mọ́ síná kó ní ìgboyà pé òun ó sòdòdò òun ò ní lẹ́mi pé wọ́n fìyà jẹ ìyáálé òun sì ní fìyà jẹ ìyàwó kó lẹ́mi ẹ̀ kó sì ní ta fi lò irinṣẹ́ lára tí í ṣe gbáǹkó àpá yìí ẹni a máa tẹ́lú ma ibẹ́ ẹni tí ó se mọ́ síná gbogbo tí a bá máa ń ní tí máa sí àfi máa ń ṣe é ṣe bí ilé bí owó bí àlàáfíà nú ara gbogbo ẹ̀ ló pé sílẹ̀ kò wá tí ní èkìrí kan wèrè lára kọ́mọ̀dánwò wá ní wèrè lára wọ́n lè má jẹ́ kìí gà lọ hmm. ló lè fi ṣe níbẹ̀ ẹ̀kọ́ ah. ó padà sí ẹ̀yìn bàáta inú kọ́ má ló bí marara inú kó lẹ̀ tí kó lẹ̀ kùkà padà tó ah. wà lọ kùkà padà èyàn wà jẹ́ ibaba ńlá yà ibi ó bọ́ gbé kọ́ sí fẹ́fẹ́ ìkẹtọ́lọ ọkùnkẹ́yìn tọ́lọ ọkùnyẹn lè ti bẹ́ ń lé tẹ́lẹ̀ tọ́ fẹ́yàwó lé lórí ah. ìyá ìsínbà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn ó ti dà lọ́rọ̀ ẹ mọ́ sí náà tí ò lọ́gbẹ̀ kó rẹ̀ ó ti kọ́lé ní ó ti lówó ní ó padà gbà wípé ìtí àgbàlagbà fi ń jẹ̀kọ abéwé lọ́wà tó lọ́jọ́ mi yóò gùn lọ́jọ́ rí pẹ́ àwọn wọn ò lágbára ẹ̀ṣẹ̀ wọn ò lágbára ṣùgbọ́n ọlọ́run wọn lọ́lọ́run wọn àbúrò àbòsí ni wọ́n sọ fún wọn sọ wíyà tí ó di ọ adẹ̀jẹ́ <laughs> yóò jẹ́ táìpù ìyàyẹ àmọ́ lábala ìní ẹran gbèrè lára tí ò ní pọ̀ tó pé ẹ̀kọ̀kan lọ́mọ lò kí ṣùgbọ́n wà lọ́mọ lò ìjọba ti dé ní ìdíẹ̀ báyìí ọkàn ránṣẹ́ sí yẹn ni ọkàn wà ní wà á ya wèrè yẹn bí ìfẹ̀jú márùn-ún àbí bí ìfẹ̀jú mẹ́wàá wá sí wèrè yẹn kó lè máa gbádùn ọjọ́ yòókù lọ ah, nígbà tí ọba fún eléyìí lẹ́tọ̀ọ́ tiẹ̀ tọwọ́ bẹ́ẹ̀ fún eléyìí náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ fẹ́yìí takúgbó rárá ò ní fún un bí ó ti lo wèrè nìyẹn owó oúnjẹ yín five hundred naira na gbà lójúmọ́ lẹ́yìn tó bẹ̀ ti wà ń lé oúnjẹ ti wà ń lé ìwọ gba five hundred naira tiẹ̀ wà bá ń five hundred náà fún ìyàwó tó bá jí àbí tó bá dé ìkànnà yéyìí ọwọ́ padà rẹ̀ délé alẹ́ ìyàwó ní à afásorí ọlọ́run ẹ̀ẹ̀dẹ̀ fowó lẹ̀kùyà mo fi fowó ẹ̀ sílẹ̀ lẹ́wọ́n fi sí ìyàlágbájá ẹ̀ fúnra tọmọdòdó ní yọkọ̀kọ̀ pé mọ́ kẹ́kọ̀ọ́ ọ̀pá yìí ah. owó yóò tuntun pé owó à ní ah. ìjọ́ òjò rántí ni pé níjẹta ah, tí ọmọ ti sùkú dé tó fẹsẹ̀ pa owó kẹta anájọ́ yẹn 75 ní ìwárá tí sọ lọ́lọ́wọ́ wá dé lọ bẹ̀rẹ̀ ǹtí ẹ̀nà tí mọ́ wà tún san 5,000 ọ̀pọ̀lọpọ̀ ó tún san 1,000 míì tó nìyẹn sọ fún ẹ̀yẹ o bẹ́ẹ̀ni o gbé pé 750 wọ́n ná 751 náà bí ẹsẹ̀ yẹn olùfẹ́fẹ́ rẹ̀ pẹ̀sẹ̀ bá yálẹ̀ ọmọ ayé ló ti ọmọ ẹlú ẹ̀gbọ́n ọmọ wa ni ọmọ sukú wọn náà ni ọmọ bínú ń gbárí gaba yìí ni ìyẹn lọ ìyàwó kó wọn owó lọ ńgbà tó fi kejì ńgbà hmm. òdi aago mẹ́rin ààbọ̀ ńrọ̀lẹ́ ah, pé ah, ń máa mo fi ẹ̀wọ́ mo sí ní ìsinmi owó àbámọ̀tẹ̀ ní afọ́ olówó ẹ̀yìn ọmọ kí lọ mú fún lọ fún látàárọ̀ látàárọ̀ látàárọ̀ ló bá gbọ́ yàwó àríwé yàwó nítò èwo láwà sí báyìí o ẹwọ́n fún lówó lónìí o àmọ́ ẹgbẹ́ ibi pa ń darí ni o èyí á sí ìrìn tó gbowó o ti ní ibi ikọ̀ ránṣẹ́ sí wèrè tí ń bẹ lára rẹ tó wá kíákíá ni o ọwọ́ èlò lélẹ́ yìí ah, oúnjẹ yìí nìyẹn sẹ́yìn ká pín méjì máwùrẹ̀ pín méjì tí ẹniyẹn nìyẹn ẹ̀kọ́ ìyàwó ah, ọlọ́járí yí pé bàbágbà ẹ̀kọ́ ìyàwó máa dé mọ́lẹ̀ ṣé ẹ ti sọ fún pé ẹrùn ẹ má mú wá bí ẹbẹ̀ kan fún ẹbí rán sí wa ẹ̀yin náà ni ẹ lọ fún un ẹ lọ fún tiwa náà fún òun ẹ̀rìn sí wa wọ́n ti ní wọ́n ti pò fún yín pọ̀ eh. nílẹ̀ ti gbéyàwó àwa ti gbọ́ ibẹ̀ ń jọ ń lé wọn ti pò fún yín pọ̀ ẹ̀tí ń pè ẹ̀tí ń pè àbá àbá ò ti ń pè àbá ò ti ń pè ìdálérú fúnra yín wọn náà ni wáyà wòye mẹ́rin pé ah, ní ìní pé kíni ní ìní pé kíni ṣéwèrè ọkọ lù ọ síbi ìfẹ́lẹ́wò tiẹ̀ gbogbo ẹ̀rọ mi jọ. dábàá sí bàbá bòye bí wọ́n gbọ́ ẹ̀rí pé ah, olùsí ọ́ta yìí. <laughs> ọlọ́rọ̀kúrẹ́rì ọlọ́sítẹ́mì àwọn àfáà ó sùn ọlọ́jà tó kọ́ ẹ̀kọ́ ìgbó pẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń nà lẹ̀ ó ní lára ní ìṣẹ́jú márùn-ún tọ́dọ̀ obìnrin nìyẹn tọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alágbàṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé lòdó lòdó wọn ní fẹ́kọ̀ọ́ lọ ṣùgbọ́n máa ń pé wèrè tú wèrè lọ wọ́n sọ ẹ̀yìn fún ẹ̀ tó mú ìdáwàtà ń sọ ìdáwàtà ń sọ ìdáwàtà ń sè náà yóò bá ní wọn fojú wọn fojú bọ̀rọ̀ gbọmọlọ́wọ́ pọ̀ ah. ẹsẹ̀ súnà gbogbo èsù tí ń bẹ̀rẹ̀ akálukú ẹ̀bá má jẹ́ kíkà ó gbóná jù kẹlọ ìka tẹ̀fún kan gbogbo àwọn sábẹ́ balẹ̀ ọlọ́run jẹ́ ẹ̀bá yẹ pé wọ́n máa ń rí rí pé ẹ̀ẹ́sẹ̀ halima, máa wọ́n ní ẹ̀sùrí gidi ẹ̀kọ́ lójú ọkẹ̀ntẹ́ ọ̀sáájú ẹ̀sùrí gidi nígbàtí wọ́n fi àníyàn míì ṣe dáwà tí wọ́n ta wo àmọ́ wọ́n tí ọlọ́run ràn lọ́wọ́ bọ́ọ̀lù ṣe ṣera rẹ̀ náà wọ́n náà ń gbà pẹ́pẹ́pẹ́ ẹ̀yà anákùmọ̀lá anákùmọ̀lá anákùmọ̀lá àbíbó tẹ́bá ti débi pé afẹ́ṣe ìdímọ̀ akéwọ́tọ̀ wọ́n ti kó níyẹn kò sí yẹn mọ́ lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn tí àná ẹgbẹ́ tí àjáde wa ojú ó ti ń jìn gbọ́n aníjọ́ máa pèrè níjọ́ máa lójọ́ máa pààyàn ọjọ́ wọ́n ní kíní kan ọ̀pọ̀mọ̀ dáńtán dáńtán kíní kan ní máa yán máa yán bí tó ń kọ́ ọlọ́run náà ò ní ìrànlẹ̀ lọ́wọ́ with action ọlọ́nkà ti rán dìde lọ́wọ́ nígbà bá dìde lọ́wọ́ ó dìde pẹ̀lú rẹ̀ ah, ah. ọlọ́run máa yẹ òfò tí ọlọ́run máa yẹ òfò tó ti fòfò lọ dànùdànù láti ń rò pé iṣẹ́ ọlọ́run ní í ṣe é jẹ́ wọ́n máa wọ́n sọ̀kò dànù ni wọ́n ti rá dànù wọ́n ti wọ́n rà dànù àbí ètò pé kí ìṣe iná tó ma. àtẹ̀mọ́lẹ̀ ni. wọ́n ti sọ pé bóyá ọ̀rọ̀ ẹgbẹ́sẹ̀gbẹ́ ni ẹni máa bí dáa kó tó gbé nígbàtí ṣe pé ọba àná ni à ń sọ̀rọ̀ rẹ̀ ibọ́ ọba àná bò ní náà ọba láíláí Allahu Akbar lórí sunna ẹni bá bí dá kó tó try sódá ti bíbẹ̀ ni wípé kó tó lè ṣe dọ́gba kó tó lè ṣe dọ́gba kó lè tó nísinmi yóò dọ́gba ni o aráyè wà níbẹ̀ ọjọ́ ti dọ́gba bẹ̀ kú báyìí aná wọ́n lè kọ́ fi bú ẹ ma kó bọ́ ọ̀tá tó ṣe símẹ̀símẹ̀ tí náà fi mọ́ ọ ẹ̀nà fi bú ọ hmm. ẹni tó mú ọmọ lẹ̀ tí ò yọ ṣedọ́gba tí ìyá rẹ̀ bá dé yóò fi ya tiẹ̀ kún ẹ tó ń lọ́jọ́ ọgọ̀ yàrí ẹjọ́ sòdodo lẹ́bàá nísìnyí òun lọ láyọ̀ òun lọ láyọ̀ ẹjọ́ arẹ́rìnsíra yí pé salamu aleykum aleykum salam kò sí wàhálà ẹ má fẹ́ gbọ́n tán sọ iye kọlọ court of law bí àwọn láti wọn hájú bẹ̀ ẹ lọ́ọ̀yà tí òjò kékeré báyìí lọ tí ọmọ gbọ́n bàbá lọ́ọ̀yà àgbàlagbà tí ó fi yóò fi gbọ̀n dànù dànù tí ó mọ̀ ọ̀nà júmọ̀ wọ́n jà parí lọ́tán tàbí kó báyìí kó rájọ ẹlẹ́jọ́ wọ́n sọ wọ́n bá kíra wọn máa bọ̀ fúnra wọn ẹlẹ́jọ́ mi kò yé wọn wọ́n náà lọ́yà ń kíra wọn àwọn òkèrà tí wọn wọ́n ti ó ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe ń tiẹ̀ ó ti kọ òfin fún adájọ́ ó ti bóde kí ló tún pọ̀ kò tún díjà àdìjà ní òye àwọn ọ̀jà ti wọn bó ṣe bẹ náà nìyẹn ìwọ àtẹgbẹ́ ẹ̀ ti yọ fàlàsì tán ẹjọ́ fàlàsì ẹjọ́ fàlàsì kan báyìí pàtìpàdé ẹ̀ ẹ̀gbọ́n mi o àbúrò mi o sàlámù alaykum ẹ̀wọ̀n lọ́láàfíà ẹka kẹwàá ká máa mú. wọ́n bí adìláyé àwòfú. àdéhùn tọ́lọ́ náà nílẹ̀ kẹwàá ẹ pé. ذلكم وصاكم به لعلكم تذكرون ẹ̀pàdé yìí ni àsọ́ọ́lẹ̀ sọ fún yín o la'allakum tadhakkarun kẹ́lẹ́bà rántí kẹlẹ́bà rántí ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ tí ẹ̀ ń bẹ ní wàásì yìí àti ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ ní wàásì yìí àti